101. 101.1 níláìtí aago mọ́kànlá ti lù wá ń tẹ̀síwájú lórí ètò alfik fìdín pẹ̀lú ọ̀làdùnní bello. هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على خير خلق الله محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين à ń kẹ́rì gbọ́wọ́ wọn pé àdìjọ kojúmọ́ abáríkà jùmọ́ a kú àṣepọ̀ ọdún aláàjẹkáṣe ó pè ẹ káàbọ̀ sórí ọ̀tún ètò tí a kò ní àlefíkù fìdíìmù ọ̀làdùnúbẹ̀rẹ̀ lóko mi mọ̀ ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú Sheikh Dr. Sharafdin Gbadebo Rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́ẹ̀dẹ̀ lógúnmọ̀ṣọ́ sheikh ẹ káàbọ̀ sórí ètò sà ẹ jẹ́ kí n sì tó máa kí pé a kú àṣepọ̀ ọdún aláàjẹká ṣe orúkọ ẹ̀. ìbéèrè tí màá kọ́ máa fi ṣíde òun náà ni ìbéèrè tí oníbéèrè béèrè wọ́n ní ṣé òfin ẹ̀sìn islam gbà kó jẹ́ pé ẹni tọ́lọ́ ń kára pé kọ́mọ̀nì wọn lórí tó parí tó wá rí ọ̀nà kan tó jẹ́ pé irú máa ṣe bẹ́ẹ̀ máa wá sí orí rẹ̀ tí irú òfin máa wù wọ́n ní ṣé islam wọn fara mọ́ kí irúfẹ́ onítọ̀hún kọ́ máa rin irúfẹ́ ọ̀nà bẹ́ẹ̀ eléyìí ọjẹ́ ìbéèrè alákọ̀ọ́kọ́ ẹ̀kejì òun náà ni ìbéèrè tí oníbéèrè béèrè wọ́n ní nípa ọ̀rọ̀ sọ̀látùlù aid tó jẹ́ ìdílé adíyá náà ni èèyàn wá dé aid ìmáàmù wọn ti ṣe kábàrà méje àkọ́kọ́ wọ́n ti ṣe tán kó tó di pé èèyàn darapọ̀ mọ́ rákà alákọ̀ọ́kọ́ ṣé tẹ́yìn náà bá fẹ́ra darapọ̀ ṣé tẹ̀gbírọ́tù lè rọ́ọ̀mù alákọ̀ọ́kọ́ nìkan náà lèyìn ó ṣe ni àbíyàn náà ó ṣe fihàn tí ó fi pé méje èèyàn ọjọ́ ẹlẹ́ẹ̀kejì ẹ jẹ́ kí n dàgbé bá wọn náà bisimilá. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah. وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته نعم تقبل الله منا ومنكم آمين. صالح الأعمال آمين ìbéèrè alákòókò tẹ béèrè. naam. nípa ẹni tí ó jẹ́ aláìnírun lórí. naam. torí àlepẹ́ ni tàbí gbogbo orí rẹ̀ kò sí irun bẹ́ẹ̀. Hmm. ǹjẹ́ tó bá ní ọ̀nà kan tó lè máa rìn wọ́n fi lè tọ́jú rẹ̀ tí irun ó fi máa hù lórí tó ṣe pé irun òwú ń bẹ̀ wọ́n. sọ ó takò fi ọlọ́run àbí ọ̀takò kò takò rárá. Hmm. lópin ìgbà tó bá pé nǹkan fẹ́ lò láti múrun máa hù lórí rẹ̀ tí ò nírun kò sí kanú rẹ̀ tọ́jú tọ́jú ìwọ̀. tí wọ́n bá ti ṣe bẹ́ẹ̀ kò sí wàhálà ń bẹ̀. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀. tó bá já pápá rí ni ńkọ́. Hmm. tí irun hù yíká orí rẹ̀ yàtọ̀ sáàrin orí wá síwájú sétò hmm. náà máa ń ní nǹkan kan tó lè ṣe sí tí irun fi hù gbogbo ẹ̀ sóòna burú kó burú lópin ìgbà tó bá pé ń tán lò sí kìí ṣe ń tó lòdì sófin ọlọ́run hmm. kìí ṣe ń tó lọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́dàá tó ṣe léwọ̀ kò sí wàhálà mẹ́. ọlọ́ni tó bá dé ní ọjọ́ ọdún níbi táǹtì ń ṣe sọ̀láàtù láìdì ọwọ́ bá pé ìmáàmù ti sọ akbar méje tá a máa ṣe nu rákà alákọ̀ọ́kọ́ kó tó di pa àwọn dé. Allahu akbar ẹyọ kan tí í ṣe takbiratul ihram téèyàn fi bẹ̀rẹ̀ láti lòun ó ṣe ni tí ó fi máa bá láti lọ àbí ó ṣe tiẹ̀ náà yóò pé méje pérépéré tó bá dé ní ìgbà tí ìmáàmù ti ṣe Allahu tó ti dánu lé pé ń ka kí ó hmm. ẹyọ kan tó ti ṣe náà ó ti tó kò Hmm. kódà tó bá ṣe imam ọba gbàgbé fi àwọn Allahu Akbar tó dá yẹn sílẹ̀ hmm. kò sí nǹkan kan tó ṣe sọ̀láàtì rẹ̀ á ń bọ̀sibọ́sí pé ẹnìkan wà á sọ pé kó forí kanlẹ̀ kó tó sálámà nítorí àdínkù hmm. òfin ọlọ́run sọ ní forí kankan kalẹ̀ tó bá sì máa àwọn tó yẹn wá kò tó yàtọ̀ sí pé dúnra rẹ̀ sunnah nàbà Muhammad Now. So, Jazakumullah khairan. 09051645438. 09051 645438 àti plus 2348083293896 plus 2348083293896. Àwọn nọ́mbà tí olùjábìnú lórí ètò ẹ̀ lóòkọ́ yín o. aleykum salaam wa rahmatulahi wa barakatuh orúkọ níbi ọtí ń pẹ bá agbóhùnsókè o. hamadu lájọ dàgbò. à ń bọ̀ yín ìbéèrè yín. sẹ́yìn máa ọmọ sẹ́yìn ní ẹran tó ibi tó wà ti lọ ọ̀dà

kò sí wàhálà ń bẹ tó bá ti jọ́ mi èèyàn máa sọ àsọyẹn fọmọ ibi báyìí ni o ti lọ ra nǹkan wa. ọjọ́ ìbò sì jẹ́. hello. hello salamu aleykum. aleykum salaam wa rahmatulah ọkọ ní ọdún pé o. orúkọ mi ni àtìlẹ́ ìgbàlódé àti àgbẹ̀ ìdílé jíjọ. ìbéèrè yín. ìbéèrè mi ni wípé ẹni tí ó fẹ́ pa àgbò. ní ìsìn bẹ́ẹ̀ kò mọ ó pa alápàtà àbí alápàtà tó bá pa. ṣé mẹ́rẹ́ ni fóònù ìdárúkọ àwọn àníyàn tó máa ń dá ìsìn ni àti alápàtà ní ìbàdàn. Hmm. alhamdulilayi àkọ́kọ́ gbogbo ẹni tí ìwà ti pa ara léyà kí ẹ bó ṣe jẹ́ pé òfin ọlọ́run ọba ó dá lórí pé ẹni tí ò tí ì pa náà títí ṣe ń sọ̀rọ̀ yìí ó lè pa lónìí kó tó hmm. di pòrùn wọ̀ torí pé òní ni ọjọ́ kan yìí òní ni ọjọ́ kẹta òfin ọlọ́run sì dá lórí pé a lè pẹ́ ránjọ ọdún àti ọjọ́ mẹ́ta lẹ́yìn ọdún hmm. ìyẹn ni kété títí àyàmú tẹ̀síríkì ọkọ̀ tán. Hmm. ẹni tí ọba pẹ̀ràn lé àwọn lọ́yẹ̀ kọ́ fọ ara rẹ̀ pa ìbáàjọ́ ọkùnrin ìbáàjọ́ obìnrin tẹ bá wàá bẹ nìkan kó bá yín pa nítorí sábàbí kan àbómi kò sí tó burú mbẹ. Hmm. ẹ wá ní sẹ́ni tí ó pa òun òun ó bísí ńlá bẹ́ẹ̀ náà ni tí ṣe àníjẹ. ṣé wàá sọ pé ẹran lé alágbájá ni bẹ́ẹ̀ ni yọ sọ hmm. torí pé táyìn náà bá pa fúnra yẹn sọ bẹ́ẹ̀ báwo wà lẹ́nu tẹ́ bẹ́ẹ̀ hmm. tó ń bá lọ pákó ló ní kọ́. Hmm. zero nine zero five one six four five four three eight plus two three four zero eight three two nine three eight nine six hello. aleykum salaam wa rahmatulah ọkọ yín ibi ọtí ń pè o. ẹ àfihàn ìṣòro sọ̀rọ̀ láti ṣokò. láti ìṣoko ìbéèrè yìí àjọ orúkọ láàrin àwọn méjì orúkọ kan ló máa ń dájà ló láàrin àwọn méjì tó bá ní ìfowópamọ́ correct pronunciation lórí ẹ̀ nínú Muhammad Awal or Abdul Awal èwo ni correct wọn sọ. Abdul Awal ni kò sí ní jẹ́ Muhammad Awal. Hmm. Hello aleykum salaam wa rahmatulahi wa barakatu wo kàn yọ fún pé. orúkọ mi ni yusuf ladọkẹ abẹrẹ ogun. ìbéèrè yín. ìbéèrè mi nípa ìbéèrè tẹ béèrè ọ̀dọ̀ tóbi lẹ́ẹ̀kan yẹn pẹ̀lú bí wọ́n ṣe dáhùn rẹ̀ lọ́dọ̀ tèmi mo rò pé ìbéèrè àmì ìdáhùn yẹn kò kún tó. Ah. nípa wípé ṣé ẹni bá pa lórí ṣé ó lè lo nǹkan míì láti fi kún láti fi fèǹdé irun rẹ̀ ó lè dẹkùn wọn á fẹ́ bèrè. tí ọba ti kún tó ẹ fi yòókù kún ẹ lọ́wọ́ kọ yín o. orúkọ mi ni abdulayi latukali àtọ. à ń gbọ́ yín. ẹ jọ mo fẹ́ bẹ̀rẹ̀ pé sẹ́yìn bá fẹ́ gbọ́dọ̀ jẹ́ náà bóyá. bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ wá yìí. ẹ̀yin bí sẹ́yìn bá fẹ́ alhamdulilayi ati salaye lẹ́yìn náà dánilẹ́kọ̀ọ́ bíi wákàtí méjì ẹ lọ béèrè lọ́dọ̀ àwọn zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn nọ́mbà tí olùjábí náà nù tí a fi ń pè wọlé sórí ètò ẹ lórúkọ yín o. asalaamualeykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu orúkọ yín yẹn ti ń pè. yà dr babalọla dìbò láti yọlá. láti. yọlá yọlá. ìbéèrè yín na ìbéèrè ni mo kí àwọn ṣe ìjọba ìjọba. amiina. na ìbéèrè ni alákọ̀ọ́kọ́ ni pé kí islam sọ nípa surrogacy. nípa. surrogacy surrogacy hmm. bóyá ọkọ àti ìyàwó ó wá jẹ́ pé ìyàwó ikú ẹ̀ ò lè dá ọmọ gbé ọwọ́ apá nǹkan ọkùnrin ẹgbẹ́ ìpàtóbìnrin pọ̀ wọn wá fi sínú obìnrin mìíràn ìbéèrè mi alákọ̀ọ́kọ́ nìyẹn ìbéèrè mi ẹlẹ́ẹ̀kejì tí èèyàn bá ń ṣiṣẹ́ ní university àti other research institute hmm. tó wá jẹ́ pé èèyàn ní bùkátà láti gba research grant látọ̀dọ̀ bóyá world bank àti àwọn other banks bẹ́ẹ̀ ni africa development bank àti pé bóyá scholarship láti ọ̀dọ̀ àwọn you know ìwọ eh, bank àti gbogbo kìíní wọn kí ni islam sọ nípa rẹ̀ ìbéèrè mi méjèèjì náà. alhamdulilayi ọkọ ni pé lábẹ́ òfin ọlọ́run ọlọ́run bá dáhùn èèyàn pé á rí nínú ẹni tí ó bímọ ọlọ́run ẹlẹ́dàá sì máa fẹ́ ni tó bá fẹ́ a máa fún ní abo nìkan bí tó bá wù á fún ní akọ nìkan bí tó bá sì wù á máa lù wọn pọ̀ fún ẹni tó bá fẹ́ yóò hmm. bí akọ yóò bí abo ó sì máa ń ṣẹni tó bá fẹ́ ní àgàn eléyìí nǹkan tó ṣe pé kò ṣe yí padà ni àsìní ṣaláì àní yé rírú nǹkan bẹ́ẹ̀ hmm. títí láéláé nínú ìgbésí ayé ọmọ èèyàn ọ̀nbẹ nínú àwọn èèyàn ẹni tó jẹ́ pé bóyá ẹyin rẹ̀ ó lágbára ó sì lè di ọmọ tí omi ọkùnrin tó bá pẹ̀lú ẹ̀ tí ó sì lè dá oyún yẹn gbé nínú rẹ̀ ọbẹ̀ nínú wọn ẹni tó ṣe pé nǹkan kan sẹ́yìn rẹ̀ ṣùgbọ́n tó mi ọkùnrin tó bá dàpọ̀ mọ́ nínú tiẹ̀ kò lè dóyún níkùn tiẹ̀ tí bọ́bá ṣe wọ ọba ló máa ń ṣẹ̀dá àwọn ẹrú rẹ̀ hmm. lábẹ́ òfin ọlọ́run àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam láyé ìsìn wọ́n ṣèwádìí púpọ̀ lórí oríṣiríṣi ọ̀nà tó máa ń gbé irú nǹkan yìí gbà. ọ̀kan nínú àwọn oríṣiríṣi ọ̀nà yẹn lè fi ṣàpèjúwe ìbéèrè yín. ẹni kí wọ́n mú ẹyin nínú obìnrin wọ́n dà pọ̀ mọ́ àtọ̀ ọkùnrin kò bá àjọkọ rẹ̀ bá jẹ́ aláìlẹ́sìn kò ẹni ẹlẹ́ni wọ́n á bá gbé sínú obìnrin míì kó wọn bá wọn bí oyún yẹn kó bá wọn rò kó sì bá wọn bí àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam wọn ní kò tọ́ hmm. nítorí pé ńgbà tí o bá gba ẹyin nínú obìnrin kan kódà kó ṣe pọ́kọ rẹ̀ náà ni wọ́n dà pọ̀ mọ́ àtọ̀ rẹ̀ tó wá sí iye ìgbà kan lábẹ́ physics kó tó di kí wọ́n gbé sínú obìnrin tí wọ́n fẹ́ gbé sínú rẹ̀ tí ó wọn rò tàlámà pè níyà sálámà pè níyà irú ọmọ bẹ́ẹ̀ ṣé jíjáde tẹ̀yìn jáde lára ìyá wa ó nìkan ló sọ ìyá wa di ìyá ni àbí rúrù tó ru oyún wa tó bí wa hmm. yòówó di pé ọmọ lúpọ̀ ní wọ́ọ̀dù hmm. wàhálà ọmọ ẹsẹ̀lẹ̀ a sì mọ̀ pé eléyìí ó ti bí ọ̀pọ̀lọpọ̀ yẹn sí àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ nínú ìgbésí ayé hmm. ìsìláàmù sì fẹ́ dínà gbogbo òru rẹ̀ ẹ̀rí islam ó fi yé wa ó ní gbogbo ẹnikẹ́ni tó bá bí wa ní bíbí gidi ní obìnrin ìyá wa ni ìyá wa ó sì ní ìwọ̀ lórí wa ilé ìtòsípa gbọ́dọ̀ pé fún un hmm. nítorí pé hamalathu ummuhu kurha wa wada'athu kurha ìyá rẹ̀ ó ru oyún rẹ̀ pẹ̀lú ìpọ́njú hmm. ó sì tún bí pẹ̀lú ìpọ́njú. tọ́ ọlọ́run ti sọ yìí pé falyanzur al-insanu mimma khuliq khuliqa min ma'in dafiq yakhruju min bayni as-sulbi wat-tara'ib kọ́mi èèyàn wú ara kí náà ti dá a dá látara omi tó sọ yìí pé ó máa ń tú jáde ó máa ń jáde láàrin ìbàràbàrà àdì ọ̀kan máa ń jáde láàrin ọyàn méjèèjì tóbìnrin yẹn láàrin ọyàn méjèèjì ọkùnrin láti bàràbàrà dì omi yìí lọ́lọ́run fi ṣẹ̀dé èèyàn tómi ní ká wá wò ká fi pọmọ ní ọmọ ìyá rẹ̀ tó lẹ́yìn tọ́lọ́run fi dá ni àbí rúru oyún tí ìyá ru oyún tọ́lọ́run bá sọ pé ìyá rẹ̀ ru oyún rẹ̀ pẹ̀lú ìpọ́njú ó tún bí pẹ̀lú ìpọ́njú. Hmm. so kí gbogbo oró eléyìí kọ́ mọ́ bàá máa ṣẹlẹ̀ islam dínà rẹ̀. Hmm. ẹyọ kan ẹni islam sọ pé lè ṣeé ṣe ká gbà wọlé nínú oríṣìí ọ̀nà mẹ́sàn-án tí wọ́n máa gbà ṣe nǹkan yìí láyè sí i. olóòní pé wọ́n pé ara ọkùnrin tó jẹ́ ọkọ fóbìnrin yẹn làtọ̀ ti wá hmm. ara ìyàwó rẹ̀ iná ìlẹ́yìn ti jáde wọ́n wá da àtọ̀ àtẹ̀yìn yìí papọ̀ wọ́n á gbé sábẹ́ àmójútó ìmọ̀ físíkì kan débì kan báwọn hmm. nǹkan yẹn ti papọ̀ mọ́ra wọn. Hmm ó ti ń di nǹkan kan náà ó ti lè fẹ́ dọ́mọ wọ́n á tún ṣẹ̀ṣẹ̀ dá padà sínú obìnrin tó lẹ́yìn yẹn tó mí sì jẹ́ tọkọ rẹ̀ tẹ́yìn jẹ́ tiẹ̀ hmm. tó bá padà sínú rẹ̀ so ìgbà náà ń yan àmàdàgbà nítorí pé wọ́n fura mọ̀ pé ọkọ tí máa ń bárò obìnrin yẹn lò ó mi yẹn lọ tààràtà síbi tó yẹ kọ́ lọ hmm. tí ó fi lọ pàdé pẹ̀lú ẹyin tìyàwó hmm. so torí ẹ̀ ni wọ́n ṣe ṣe tí wọ́n ṣe wọn Islam tí wọ́n sọ wípé ń ṣe lòun náà tọ̀ pẹ̀lú àwọn mẹ́jẹ̀mú nínú àwọn májẹ̀mú yẹn òun náà ni kó jẹ́ pé omi tí ọkọ̀ kọ̀ dàpọ̀ mọ́tẹ́lómìn nítorí pé wọ́n máa ń gbé omi yẹn náà pamọ́ gẹ́gẹ́ bá a ṣe ní báńkì ẹ̀jẹ̀ hmm. iná ni wọ́n tún ní báńkì fún àtọ̀ hmm. báwo ni ọ̀sẹ̀ ní di pé àtọ̀ ẹnìkan di tẹlómìn hmm. ẹlẹ́ẹ̀kejì òun náà tún ní wípé irú obìnrin yẹn tí wọ́n padà wá dá gbogbo ẹ̀ padà sínú rẹ̀ ọ̀nà wo láà padà dá padà sínú rẹ̀ tí ò ní bí ká sọ̀yàn dẹranko. Mm-hmm. nígbà tẹ bá wá tẹ̀síwájú tẹ fẹ̀dí rẹ lẹ̀ tí gbogbo ọmọ tí ń kẹ́kọ̀ọ́ tí wọ́n ń wò di tiẹ̀ tí wọ́n ń gbé sí inú nítorí kíni torí pa àkàfẹ́ bímá Islam ọ̀faramárọ́ mm-hmm. so dábàá ti lè sọ́ra fún gbogbo orú eléyìí ìgbà náà lẹ́yọ̀ kàńtọ́ mm-hmm. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ wọ́n ní táwọn bá ń ṣiṣẹ́ ní ilé ẹ̀kọ́ gíga àbí ibi tí wọ́n ti máa ń ṣèwádìí ìjìnlẹ̀ tó sì jẹ́ pé ìwádìí àwọn àwọn bùkátà ìkúnnilápá ìrànilọ́wọ́ lórí àti lè gbé àwọn nǹkan kan jáde látàrí ìwádìí wọ̀nyẹn. tó hmm. táwọn sì láǹfààní láti wá ìrànlọ́wọ́ ọrú rẹ̀ lọ́dọ̀ báńkì àgbáyé àbáwọn ilé ìfowópamọ́ mi ṣé Islam fara mọ́ irú ìrànlọ́wọ́ bẹ́ẹ̀ tí èèyàn bá tọrọ rẹ̀ àbí ò fara mọ́ kò lè fara mọ́ kẹ́ wá ìrànlọ́wọ́ níbi tó ti jẹ́ pé owó haramu náà lè fẹ́ gbà. Hmm. torí pé gbogbo owó tèlé bá ti wọ bẹ owó haramu hmm. so ẹ wá ìrànlọ́wọ́ yẹn gba bòmí ẹ lè tọrọ lọ́dọ̀ ìjọba níta mà ní nàìjíríà ń bí ọ̀nà ní ministry of science and technology tó bá pé research yín bá ní í ṣe pẹ̀lú bí science and technology a mọ̀ pé ìjọba ó ní ìkúnpá kan tó máa ń ṣe fáwọn researchers nípa tó bá jẹ mọ́ science and technology lópin ìgbà tó bá pé nǹkan tẹ́yìn ń ṣe research ń parẹ́ yẹn ó ṣe prove ó sì ní àwọn ìgbésẹ̀ tẹ́ ti gbé tó ṣe fi dáhùn náà lójú pé ẹ̀ ṣàwádà hmm. so àmọ́ àwọn ẹni tán rírú ìrànlọ́wọ́ bẹ́ẹ̀ gbà hmm. lọ́dọ̀ federal government so ẹ nídìí láti lọ báǹkì kan tẹ́ wà lọ́mọ gbowó ara mu. Hmm. hello. aleykum salaam wa rahmatulah ọkọ níbi ẹtí ń pè. ọlọ́run kẹ́mi láti lu ìdí ọba ògbómọ̀. ìbéèrè yín. ìbéèrè mi ni pé ká tó ń pè ìmọ̀ọ́mù kírun lọ ó bàjú ó wá ó wá jẹ gbèsè bàjú ìgbà tó wá jẹ́ gbogbo dàbí ó wà fi kàbíyé san ṣé ó tọ̀nà láti fi bàbí san kàbúlú ni àbí bàbí yan kàbúlú ló tọ̀nà láti fi san bàbí. lábẹ́ òfin ọlọ́run pápá jùlọ lábẹ́ àgbọ́yé tó wà ní madhabu ti imam malik ètò jẹ́ pé báyà náà ní ẹ̀ka àbínlẹ̀ gbọ́yé tẹ̀ ń fi sọ kọ̀bùlẹ́ àti bàdí lọ́dọ̀ tiwọn wọn ní tí a bá ṣàfikún nínú sọ́lá. So àforí kanlẹ̀ lẹ́yìn ìgbà tá a bá sálámà ọ̀nà ń pè ń bàdí hmm. tá a bá sàdínkù nínú sọ̀lá àforí kanlẹ̀ ká tó sálámà ọ̀nà ń pè ní kọ̀bìlì wọ́n á ní tẹ́yìn bá jẹ gbèsè bàdí ọwọ́ àfi kọ̀bìlì ó fi san látàrí ìgbàgbé lọ́dọ̀ mọ́dàbí Imam Malik náà kò sí ní tó burú ń bẹ́ẹ̀ wọ́n nítorí pé sẹ́wọ̀n pé gbàgbé ń ló bí tẹ́ fi ṣe bàdí hmm. ìgbàgbé tí wọ́n á ẹ fi ń fi kọ̀bùlì sábàdí hmm. kò sí ìtanràn fúnrúgbàgbé ti parí ìmọ̀ hmm. ó ti parí ó ti parí nánu hmm. pàápàá jùlọ ìforíkalẹ̀ eléyìí tí máa wáyé ká tó sálámà tí à ń pè ní kọ̀bùlì o nínú òfin ó lágbára ju ìforíkalẹ̀ tí máa ń wáyé lẹ́yìn sí sálámà lọ tẹ̀ ń pè ní bàdì. nítorí pé eléyìí tí máa wáyé ká tó sálámà yẹn wọ́n ń pè ní jabron lennox nǹkan tó ṣe é pé a máa fi ń di àdínkù àléébù àti ayẹ tó bá wọnú sọ̀láàtì lọ. Hmm. ṣùgbọ́n èyí tí máa ń wá lẹ́yìn sí sálámà yẹn wọ́n ń pè ní targhimu lish-shaytan ìfimọ́ àṣetán ìgbolẹ̀ ni hmm. pé ọ̀fẹ́ bá mi sọ láti jẹ òtó bẹ́ẹ̀. Hmm. so ṣùgbọ́n sàkọ́kọ́ yẹn tí máa ń síwájú sálámà èèyàn fi ń di ibi tá a yẹ àdínkù àti àbùkù ti fẹ́ wọnú sọ̀láàtì ni ó lágbájú ti ẹ̀yìn sí sálámà lọ ó gbé e bẹ́ẹ̀ ni ẹni tó bá fi bàdí tó fi dí kọ̀bìlì kò sí tó burú mẹ́ torí kò hmm. sí bó ṣe fẹ́ sí. Hmm. ká sì má gbàgbé pé lọ́dọ̀ ìmáàmù Shafi'i rahimahullah hmm. ó ní gbogbo àṣìṣe tó bá ti wọnú sọ̀láàtì látàrí àfikún àbádínkù ká tó sálámà náà láàmà forí ẹni kí kọ̀bìlì nìkan ló wà tiwọn. lọ́dọ̀ Abu Hanifa ó ní gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ẹ̀yìn sí sálámà ni. Hmm. bàdí nìkan ní gbogbo tiwọn kò sí wàhálà hmm. tó bá fi kọ̀bìlì san bàdí àbò fi bàdí san kọ̀bìlì kò sí wàhálà. hello. salaamu aleykum. aleykum salaam orúkọ yín o. orúkọ mi ni abdulhamid abdulhamid láti rí sálá. ìbéèrè yín. ìbéèrè ni aláwọ̀kọ́ a yìí pé àwọn aṣáájú àlẹ́ wa ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ wa fẹ́ kú àwa di ẹ̀rọ àwa lẹ́sìn pé bíbélà la kọjú sí tí a fi dú ẹran rẹ. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì kí ni ọlọ́run sọ pé àwọn tí mo tẹ́lẹ̀ bá kú tí ó ti lọ tí ó sì ju tí ó sì ta fáwọn èèyàn jẹ sàlámù àlekàn. ẹ wọn ni tí ẹran bá fẹ́ kú tí wọn ò dùn tí wọn wàá ta fáwọn èèyàn jẹ. Mm-hmm. àkọ́kọ́ ni pé ẹran tẹ́lẹ̀ lọ rà tọ́wá ń ṣèṣe pọ̀ ń fẹ́ kú mm. ẹ du ẹ̀kọ́jú rẹ̀ sálùkìbìlà. Mm kíkọjú rẹ̀ sáà kébìlà àti ẹ̀kọjú rẹ̀ sáà kébìlà kò pé ká má jẹ hmm. kò sì pé ká jẹ dídárúkọ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọ̀nà pàtàkì hmm. àti ká tún dojú rẹ̀ kọ kébìlà tá a bá gbàgbé láti dojú rẹ̀ kọ kébìlà tá a bá ti dárúkọ ọlọ́run kò sí wàhálà ń hmm. ṣùgbọ́n kíyèsí ẹ̀yin ọ̀sọ̀pọ̀ bọ̀bẹ̀ bó ló ṣe bọ̀bẹ̀ ìgbà míì ọ̀bẹ lọ́ba èyí ṣe torí pé ó ti ń kọ̀ọ̀ka kú lọ́nà tó pé bẹ́ẹ̀ dun náà yóò kú yóò kú náà yìí ṣe lẹ́yìn bẹ́ẹ̀ bá du òkú nbètè lásán ni hmm. àwọn yẹn kété bá fi sílẹ̀ yóò yè hmm. yóò yè ọkàn lè yè ní nǹkan tó ṣe kó ti nípa hmm. so irú rẹ̀ ní ẹ bá du òun lọ bọ̀bẹ̀ àmọ́tà kọ́kọ́ ọ̀bẹ lọ bá òun àgbọ̀dọ̀ jẹ́ lábẹ́ òfin ọlọ́ wọ́n ní tó bá pé abára àwọn kan ti ń gbẹ́ran bọ̀ láti ìrìn àjò bẹ́ẹ̀ tí wọ́n gbé kọ́ ara mọ́tò wọn pé ńgbà tó fẹ́ kú làwọn pa á tá a máa wá tà fáwọn èèyàn wọn bùkátà wádìí hmm. nítorí tí ò bá sí bẹ̀rù ọlọ́run ẹran ti lè kú gan jẹ́ kí wọ́n kàn gbé ọ̀bẹ gba ọrùn rẹ̀ ni lọ́nà tó ti pẹ́ ni tí òun ọ̀bá mọ̀ òun rò pé ọbọ̀bẹ ni hmm. kò sí bọ́bẹ ọbẹ̀ lọ́ba <laughs> torí de lẹ́yìn ọlọ́mọdé àjẹjẹkújẹ sẹ́sìn mọ́ pé yorùbá generally afẹ́ràn fà hmm. fẹ́ràn kí nǹkan yọ̀pọ̀ kan ságbe fún wa lọ́fẹ̀ẹ́ so ẹ máa pé gbogbo orú rẹ fẹ́yìn máa ń sọ fún wọn gan yóò máa yín mú ni pé kí ni ẹ dápẹ́ bá ń gbé. mi ò jẹ o mi ò jẹ <laughs> bàbá jẹ ràámù gan ọlọ́run aláforíjì ni. <laughs> ọlọ́run fẹ́ ti àjẹjẹ kú jẹ. àmín aleykum salaam wa rahmatulahi wa barakatuh orúkọ yìí jẹ dín pé o. àjọ̀dọ̀ jákèjì sọ̀rọ̀ láti Abu Dhabi. ní United Arab Emirates ìbéèrè yín yà eh, adúpẹ́ lọ́wọ́ ṣéèkì wa kọ́lọ́mù tó fẹ́ máa lórí ti dáadáa. àmín. one kọ́sítọ̀ eh, tí mo fẹ́ bi ṣéèkì lórí owó pín sí ọ̀nà méjì àbẹ̀ ọ̀nà mẹ́ta alákọ̀ọ́kọ́ bẹ̀ ni wípé níbi dídà tí wọ́n máa lo tẹkinọ́lọ́jì láti jẹ́ wípé tó bá tó àsìkò sọ̀láàtì tó eh, ẹ̀rọ gbóhùngbóhùn yẹn yóò pè sọ̀láàtì fún rẹ̀ ni kì í ṣe wípé bóyá mọ̀ádúró ni yóò pè sọ̀láàtì. wípé pé tí irú ìyẹn náà tá a lè pè ní ìpèsè tó sọ̀lá ṣé a máa ṣe aláìmọ̀rọ̀ bá a rí dára ti kà náà nígbà tí wọ́n bá parí tán. alákọ̀ọ́kọ́ ìyẹn ẹlẹ́ẹ̀kejì ni pé nígbà tí kóòrò wà ní bíbá yìí ó lé ní oṣù mẹ́wàá tí wọ́n fi ti mọ́ṣáláṣí kó tó di pé wọ́n padà sí mọ́ṣáláṣí. kókó nǹkan tí wọ́n fẹ́ bí lóore kókó nǹkan tí wọ́n fẹ́ bí ṣé nígbà tí wọ́n wá padà sí mọ́sálásí yẹn ààyè tí wọ́n ti sílẹ̀ láti jẹ́ pé káwọn òun fi mọ tètè fún ṣọlá tá a bá fẹ́ kí ni ó gba bí èèyàn bíi mẹ́rin ó kéré jù nìyẹn ó gba bí èèyàn bíi mẹ́rin ní àbẹ̀gbọ́ tíṣẹ́ẹ̀tì sọ pé kò gbófin náà mú pé tá a bá fẹ́ tó jọ̀mọ́ pé ká fi àlàfo sílẹ̀ hmm. ṣùgbọ́n látàrí wípé tí gbogbo ayé bá lọ sí mọ́jú tẹ́nìgbà wa dúró ó máa ń ṣe ní bákanbákan that is the reason why wọ́n fẹ́ iṣẹ́ tí ó pé kẹ́kẹ́ náà kí bẹ́ẹ̀ náà ni àbí ká náà kí nílé ẹlẹ́kẹta ni pé níbi yúdà àwọn ìmọ̀ọ́mù wa wọ́n máa ń lo ọ̀pá àwọn náà mọ́ mọ́ pàdá ni ṣé eléyìí náà tọ́ nínú ètò ìṣẹ̀lẹ̀ nígbà wo ni wọ́n máa mọ́ pàdá ni nígbà wo ni wọ́n máa mọ́ pàdá ni o. nígbà tí wọ́n nígbà tí wọ́n bá tẹ́ nígbà tí wọ́n bá tẹ́ ṣe júmọ́ tí ìmọ̀ ń bá tẹ́ ṣe òkúta àwọn náà mọ́ mọ́ pàdá ni ó wá yà mí lẹ́nu wípé Eh, ó ti yá eh, alákòókò eh, alhamdulilayi àmọ́ development tuntun tẹ sọ ń parẹ́ yẹn mm-hmm. so ó dàbí ìgbà tó ẹsẹ̀ bẹ̀rẹ̀ ni wípé kí ẹ̀rọ kan jẹ́ kó ní ọmọ adápe sọ́láàtì mm. kọ́ má jẹ́ pé èèyàn ní ń pè mm. àìlẹ́yìn kò sí nínú nǹkan tó lọ́n fi kọ́ wa mm. kò sì sí nínú ìlànà anábà Muhammad sallallahu alaihi wasallam so tí ẹ̀rọ bá ń pèpè fún sọ́láàtì ọkàn ń kọ́ wa ni. Hmm. tó ń bá máa pè jù wá lọ ń kọ́ abáwa náà sì máa sìn jẹ. Hmm. torí ẹ èèyàn ní máa pèpè fún sọlát kì í hmm. fẹ̀rọ wọn ni kó pèpè fún sọlát. tí èèyàn bá sì ń pèpè fún sọlát ńlá máa dáhùn kì í ṣe pé tẹ̀rọ bá ń pèpè fún sọlát. torí pé àwọn ìdájọ́ tó rọ̀ máa pípèpè fún sọlát ó pọ̀ pípọ̀ ẹ̀san ńlá tó sì wà lára rẹ̀ ó bọ àyà. Hmm. Umar radiyallahu anhu nítorí ọlá ńlá tí ń bẹ fún ìpèpè fún sọlá tó ní lawla al-khilafatu lakuntu mu'adhdhina hmm. tí ìbá ti kí mo bá jẹ́ àròlé fanabi sallallahu alaihi wasallam hmm. tí ń ṣalákòóso tí ń darí ìjọba ni olùpèpè fún sọlá tìlẹ̀ mi gan ọ̀bá jẹ́. so anabi sallallahu alaihi wasallam sọ pé al-mu'adhdhinuna aqwalu an-nasi àdìsí ànábì sallallahu alaihi wasallam tó sọ pé nǹkan kan kò ní gbọ́ ìpèpè ẹni tí ń pèpè fún sọláàtì ó jẹ́ èèyàn àbálẹ̀jànú àbí nǹkan bọ̀rọ̀ gidi hmm. àfi kí gbogbo wọn jẹ́rìí gbèé e tó bá dijọ́ ọ̀gbìn dàlùkìyàmù. nígbà tá a bá wà láwọ̀ ọ̀fẹ́ gbogbo eléyìí ẹ̀rọ ni kọ́ máa bá wa pè hmm. kálá fẹ́ fọlá ńlá ńlẹ̀ fún. tó ọ̀làjú kọ́làjú ló fẹ́ bí rọ̀yùn. Hmm so ọ̀làjú kọ́làjú ló fẹ́ bí rọ̀yìn eléyìí tó ṣe pé kò sáàyè fún nínú òfin ọlọ́run so ó dájú pé àwọn àwọn olùmọ̀tí ń sọ fún wọn pé kí wọ́n ṣe bẹ́ẹ̀ ọ̀làjú kọ́làjú yẹn onálágbára rẹ̀ ni wọ́ wọn lọ so kò tọ́ lábẹ́ òfin ọlọ́run mm. wọ́n ní lẹ́yìn ìgbà tí corona ti kásẹ̀ kó ńlẹ̀ ní United Arab Emirates àwọn mọ́ṣáláṣí tí wọ́n sí àlàfo tí wọ́n ní kí ọmọ bẹ láàrin èèyàn kan sí irú sọláàtì bẹ́ẹ̀ fò wá láàmà ti ṣe hmm. àkọ́kọ́ kìí ṣèmi ni mo sọ pé kí sáfọ pàdé ara wọn hmm. káwọn èèyàn ká kẹsì àwọn kóra wọn kéjì ká àwọn kóra wọn anabi muhammad ni sọlọlá àlewà àlewà sẹlẹm bẹ́ẹ̀ lànàbì sọ pé ká máa ṣe sọláàtì hmm. eh, ọlọ́run ọba ń fẹ́ ká tò nínú sọláàtì agẹbà àmàlẹkà ti máa ń tò ẹsẹ máa ń tò níwájú ọlọ so bẹ́ẹ̀ lọ́lọ́run fẹ́ ká máa tò ká má fàlàfo sílẹ̀ fáṣẹ pọn so bẹ́ẹ̀ láti tàn nàbì sallallahu alaihi wasallam àtúnṣe ẹ mọ́ fà àlàfo sílẹ̀ fàṣẹtọ hmm. ẹ wá wo ní tẹ̀yìn filẹ̀ ó ti kọjá àlàfo hmm. so ń tẹ́ filẹ̀ nǹkan gbàgede lẹ filẹ̀ láàrin ara yìí hmm. so gbogbo ẹ mọ̀ pàṣẹ ju máa wọnú nǹkan òfin ọlọ́run ọba ó ní bá ti ṣe máa tó nù sọ láti nù àwọn olùmọ̀ nípa àtọ́jú aláàárẹ̀ àwọn làwọn ń wò pé láti lè bá a dènà àti lùgbàdì àjàkálẹ̀ àrùn kòrónà àfi káwọn èèyàn jìnnà síra wọn Hmm. ní ìwọ̀nba torí kọ́ mọ̀ bàjẹ́ pé àrùn yẹn yọ̀ ràn hmm. torí àrùn tí máa ràn ni hmm. so bó tilẹ̀ jẹ́ pé àrùn kan kìí ti ka ara rẹ̀ ràn ọlọ́run ọba ní máa pé kọ́ ràn. tó akérèmọ̀kùnmọ̀lá ìmọ̀ràn tí wọ́n táwọn wá mú àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú níbòmíì àwọn wá fi ń ti òfin ọlọ́run ọba dànù. so ẹni kí àlàfo yẹn kọ́ wà láàrin àwọn yẹn ń bi tí wọ́n bá ti sin lọ́hùn àmọ́ wọ́n lè súnmọ́ra wọn forí fàyà kanra wọn gádígádí lọ́jà. báyìí náà ilẹ̀ lọ́la. sọ̀rọ̀ àmọ́ pé òun ikọ́ àrùn kòrónà lọ́jà. àwọn olùdílé. sọ inú mọ́ṣáláṣí náà tún máa kàkà. sèhánilá wà ní ìlànà ìṣèjọba yìí. àti tí ìdísàpò èèyàn méjì mú wa rí pé inú mọ́ṣáláṣí wọn ti fara kásá. kòrónà ó bani lọ́kàn jẹ́ púpọ̀. Hmm. ẹ rí i pé irú àwọn ọmọ ìyá tó ń lọ sí hajj náà ní ọdún yìí so ó dàbí ìgbà tí irú èwo tún lélẹ́yìí. so àwọn bá bani lọ́kàn jẹ́ àwọn olùmọ̀ọ́ náà ni wọ́n sọ wọ́n ní kàkà ká ṣe sọ láti báyìí mm. kó ń kálukú ọmọ dá nǹkan rẹ̀ ṣe ń lé. so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀. so wọ́n ní àwọn tún rí i pé àwọn lè má mú àwọn náà ní àbòbọ́bí wọ́n máa mú pọ̀pá lọ máa ń ṣe kútúbà bẹ́ẹ̀ ni kìí ṣe nǹkan tuntun anabi mm. sallallahu alaihi wasallam mm. ó máa mú pọ̀pá lọ tó bá ń ṣe kútúbà ó sì tún máa ń fìgbà kan míì ó máa ń mú ọrùn lọ́wọ́ hmm. so nígbà tí máa ń ṣe kótóbà nítorí kó lè bàa jẹ́ pé ọ̀rọ̀ gbọ̀kú sára rẹ̀ torí tí máa ń ṣe kótóbà lágbára lágbára ni kótóbà tànàbì kì í sáwàdà so ẹ ó máa ṣe kótóbà bí ẹni tí ń bá àwọn ọmọ ogun sọ̀rọ̀ so ikú ẹyẹ múra kó lè nǹkan ìjà dé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so hmm. bó tilẹ̀ jẹ́ pápá kan náà olùmọ̀ sọ pé ànábì ṣe bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ hmm. nígbà ìgbà yẹn padà pátì so tabaarẹ ni tí ń ṣe bẹ́ẹ̀ náà nìsín àní sọ pé ń ṣàdádálẹ̀ hmm. so tó mú pọ̀pá lọ àmọ́rù pọ̀pá o ẹ̀rù pọ̀pá tẹ́rẹ́ tẹ́rẹ́ gidigidi hmm. àwọn ìmáàmù míì náà máa ń ṣe bẹ́ẹ̀ mọ́ṣáláṣí ànábì sallallahu alaihi wasallam hmm. pọ̀pá tẹ́rẹ́ ìgbà tí máa ń ṣe kútùbà ní kété pé wọ́n gbé wá láti ilé bá a ṣe máa ṣe tí bàbá ìmáàmù gbé wọ́n gbé pọ̀pá bàbá ìmáàmù pé kìnnìkan pọ̀pá àṣẹ pọ̀pá àṣẹ báwọn máa dé ṣe pé àwọn olóògùn so ọ̀pá tẹ́rẹ́ bí ọ̀pá fúlàní tí wọ́n fi ń da màálù wọ́n kàn ra mú lọ́wọ́ nígbà tí wọ́n ti kú túbà yóò fi rọ̀gbọ̀ kú sára rẹ̀ torí pé ó lè rẹ̀ yàn òyì lè fẹ́ kọ́yàn kéèyàn fẹ́ ṣubú hmm. ìtumọ̀ rẹ̀ nu. Hmm. jazakumullahu khairan ya sheikh é hello kò ní o. ọmọ rẹ láti kìsì. ó kọ yín láti kìsì. rubin ọmọ rẹ láti kìsì. ìbéèrè yín ìbéèrè tí mo ní àwọn afọ́ ni pé bóyá tí ìwà bímọ kó tó di pé ọdún dé tòótọ́jọ́ akẹ́kọ̀ọ́ àbọ̀ ti ju ọdún gbogbo èyí lè ra ẹran kankan yìí sí kẹta ní méjì pé ẹran ọdún àti ẹran akẹ́kọ̀ọ́. tó ẹ̀kejì ni pé ṣé tí bá ti nígbà ń parí wọn pé tí a bá bá fẹ́yàwó kákọ́kọ́ lórí àwọn òbí wọn fọ́ọ̀tì àyìn wá rí ọmọ kó o ti gbọ́dọ̀ rí òbí tó wà tó wọn ti gbọ́dọ̀ wọn yé tó wà pà lórí òbí kí ni ìdájọ́ ẹ̀ ní Islam wọ́n ní tí àwọn bá bímọ tí àsìkò tó yẹ káwọn pẹran àkíkà tó wá sí dídí ọjọ́ ọdún léyà gangan táwọn lè fi ẹran kan sí méjì kò sí nítọ́jọ́ bẹ́ẹ̀ ní òfin ọlọ hmm. kò sí nítọ́jọ́ bẹ́ẹ̀ ní òfin ọlọ ọmọ hmm. tó bí wàá pẹran rẹ̀ lọ́tọ̀ hmm. léyà tó fẹ́ pẹran fún wàá pa lọ́tọ̀ so ọ̀kan ò lè gbé méjì bẹ́ẹ̀ ni eléyìí ń jẹba. ẹni tí àwọn bá fẹ́ fẹ́ àbóbí làwọn kọ́kọ́ lọ rí káwọn tó lọ rọ́ọ̀mà ó gbé e tó ọba ṣe kò sí ètò burú mẹ hmm. gbogbo ẹ kò sí ìtànà bí ọ̀fẹ́ yà ó gbọ́nà rẹ ẹjẹ kò sí jẹ́ sèyí àti pọ́ àárọ̀ ọmọ rẹ ti máa jọ gbé yóò ti máa wálé rẹ ní sátidé sọ́ndé <laughs> wọ́n bá wà pọ̀ lọ róbì rẹ ọ̀daràn ni ẹ̀ o ìṣẹ̀lẹ̀ ìjẹ́ kò sí jẹ́. hello. hello. ó kọ́ ni yọdún pé yìí. asalaamualeykum abu abdullahi ni láti lọ. ìbéèrè mi ẹ̀rọ mo fẹ́ béèrè lọ́wọ́ àwọn dọ̀tírò wa pé ṣé ó dáa kí ẹ máa kírun lẹ́yìn ìmáàmù tí àyè tí ẹ bá ga ju ti màmúùmù lọ aláwọ̀kọ́ ni ẹlẹ́ẹ̀kejì ṣé kí ẹ bá pa ẹran lọ́jọ́ kejì ọdún àbọ́jọ́ kẹta ṣé ó ní ṣé kò ládàrú ní tó ti ọjọ́ alákọ̀ọ́kọ́ ni àbí ni ọlọ́run san ilẹ̀ sàn ẹ̀ṣẹ̀ ìgbésàkùn náà. alhamdulilayi ayé máàmù ọgbọ́dọ̀ ga ju ti àwọn máàmù lọ. nítorí pẹ̀lú pẹ̀lú kíni pẹ̀lú kíni wọn fi fẹ́ dúró ga ti tàwọn máa mú lọ ṣégbéra ga ni àbí ìjọra ẹni lójú hmm. àbí torí pé mi ga ń pò jù yín lọ sẹ́yìn tó bẹ́ẹ̀ hmm. láti wá dúró níbi tẹ́mi dúró yìí lọ hmm. gbogbo ẹ̀ náà nítumọ̀ rẹ̀ ti wọ̀ bẹ̀. Islam kọ̀ fún rí i pé nínú hadith eléyìí tó fẹsẹ̀ ibn Yasir kó ṣe imam ibn Yasir wá dúró tó ga ibn al-yaman radiyallahu anhuma ọwọ́ afa amar ọ̀fà sílẹ̀ amar sì tẹ̀lé jẹ́jẹ́ ọ̀sọ̀kalẹ̀ sílẹ̀ ìgbà wọn parí sọ̀láàtì wọ́n sọ fún amar ibn yasir radiyallahu anhuma ipe ṣé ìwọ ọmọ pófin ti kọ̀ fún wa láti máa dúró láyè tó ga ju tàwọn tó bá tò lẹ́yìn wa lọ ni. Ammar ibn Yasir náà wọ́n á dá Hudhayfa lóhùn pé ó rí pé mi náà bọ́ jàǹpátá ń gbà tó fà mí. nígbà tó ní bọ́ọ̀lù ni so hmm. eléyìí túmọ̀ sí wípé gbogbo wọn ti mà pé kò tọ́ lábẹ́ òfin ọlọ. àwọn nǹkan tó sì tún máa wò náà ni pé ẹ máa pé ńgbà míì tí a bá ń sọ̀rọ̀ tó bá ní atíra o làwọn ti rí ìwọ́ tó ọmọ tíra kí ló dé tí wò ó ti darí <laughs> olódò wọ́n máa béèrè béèrè tí túbẹ̀ sí pé wọ́n fẹ́ tẹ̀lé hmm, tíra o lówó ti rí wà lẹ́kí o ọ̀dà ó lóun ọ̀fẹ́ wà lẹ́kí o kò sí wàhálà ẹni tíra ìzíyà. المقدمة العزية مقدمة العزية لدى مالكية ترى كيكيري تقول ينقع ناني نقبع فقه نعم أسيك هو باب الإمامة inú rẹ̀ náà lẹ́ẹ̀tì rí tí bàbá yẹn ṣàlàyé hmm. ó ní ààyè lè mọ́ọ̀mù ìyẹn ni kíjà máa dákọ̀ tí ràmí ẹlẹ́pẹ́ ní rí ó ti mọ̀ pé àní rí náà ní rí. <laughs> Subhanallah. so eléyìí tẹ́ ẹ̀ rí ó ní ẹ̀ ń bẹ lọ́rùn àrùn ọ̀tún kó wa àtẹ̀ntó kí àtẹ̀ntó kí o so ọmọ yìí kí ó tó ẹsẹ̀ wọlé kí ó gan ọ̀nì. ó ní kò tó káyè lè má mọ̀ ga ju ti máàmù lọ káyè lè má mú bá ti wá ga ju ti máàmù lọ tí ó bá ti tayọ àtẹ́lẹwọ́ kan hmm. àwọn kórìíra rẹ̀ ní àwọn màlìkíyà tí wọ́n bá sọ pé wọ́n kórìíra nǹkan tó wá túmọ̀ sí pé kọ́ máa ṣe ni kò túmọ̀ síbẹ̀ ó wá ní tó bá tún ti ga ju àtẹ́lẹwọ́ kan lọ o Hmm. sọláàtì ìmáàmù tó bá dúró lórí rẹ̀ bàjẹ́ sọláàtì àwọn ẹni tó wà lẹ́yìn rẹ̀ náà bàjẹ́ so eléyìí ẹ lọ kà á wò hmm. so ọ̀rọ̀ tó sì sọ ń ṣe déédéé hmm. alihamudulilayi wọn àgbẹ̀ gbẹ́nu tó ra màlìkí àti nǹka àti ẹ̀mà náà lọ́wọ́ so kò ní ìdí káwọn ṣẹ̀ṣẹ̀ máa mú àwọn kan wá fún yín tẹ́ ẹ sọ pé àti ẹ̀gbọ́kọ rẹ̀ rí bí láti fẹ́ rí so eléyìí jẹ́ kó ti ṣe jẹ́ ẹjọ́ wa ní ìbéèrè ẹlẹ́kejì kí ni ìbéèrè wa lẹ́kejì. ọ̀rọ̀ ìbéèrè ẹyọ kan tí a rí dìmú bíbẹ̀ náà nù hello. aleykum salaam wa rahmatulah ó kọ́ níbi ẹtí ń pè. akọ́lá jùmọ̀. ẹ ṣé o. náà jẹ́ afẹ́fẹ́ rẹ̀. àmín. orúkọ mi sẹ̀ríkà àti àbùsálàm láti kéré dèjì náà sọ. naam. ẹ dákun lórí tí mo fẹ́ bẹ̀rẹ̀ pé lẹ́yìn ìgbìmọ̀ ọmọ mi mọ́sálásí hmm. tí wọ́n ní ààyè pé àwọn ẹ̀kọ́ kan kan wà pẹ̀lú mi tí wọ́n ti wà àwọn ẹ̀yà alásàlá kú ni mọ́jókòó ń bẹ́ẹ̀ mọ́jókòó láyè mọ̀mọ́ ṣé ọwọ́ àbẹ̀ ní òfin ọlọ́run ọba mo fẹ́ béèrè ni. nígbà <laughs> ìjọ pé òfin ọlọ́run lẹ béèrè kò síbẹ̀ nínú òfin ọlọ́run ilẹ̀ yorùbá ló wà <laughs> ilẹ̀ yorùbá náà tó sì wà ìfẹ́ ló bì ìfẹ́ ẹnu ló bì gbogbo tí ìfẹ́ bá sì bí irọ́ lásán náà ni hmm. gbogbo àwọn tí wọ́n máa gbàyè fún tẹ̀ tójú ọjúmọ̀ wọ́n gbàyè fún ẹnìkan gbọ́dọ̀ débẹ̀ hmm, hmm. ó lè má dé títí tí wọ́n fi ṣe Allahu Akbar so ìgbà ni wọ́n ṣẹ̀ṣẹ̀ máa wá bọ̀ lábẹ́ òfin ọlọ́run wọ́n ní tí ẹnìkan ọba ti dé hmm. tá a máa lọ fẹ́ nígbàyè fún hmm. ó jẹ́ àyè gbà ni ẹnikẹ́ni tó bá sì jẹ́ àyè gbà tó bá ṣe sọ láti ń bẹ̀ wọ́n ní kò ní gbà hmm, ìmáàmù Ahmad ní kò ní gbà àwọn olùmọ̀ yòókù ní yọ́ gbà àmọ́ sẹ́lọ̀ èwo lọ́wọ́ dánú méjèèjì so ńlẹ̀ Yorùbá lọ wà gbogbo irọ́ náà ni gbogbo àwọn tó ń gbàyè fún wọn ìsìn lọ́ntẹ́lẹ̀ náà ẹjọ́ òdìjọ́ jimá ìjọ náà ni wọ́n á lọ wọ aṣọ funfun wọ́n á di ààrẹ kínní kan bàbá kínní kan bàbá àdínì ìyá àdínì àgíwá àdínì kìnìún àdínì sàmàrí àdínì gbogbo àwọn ọ̀ràn ilẹ̀ yorùbá lọ wà tó dábàá sẹ́sìn islam lódodo wọn igbá yìí fẹ́ni kankan nu mọ́ṣáláṣí hmm. ẹni ọba kọ́ dé òun lọ lẹ́tọ̀ọ́ sáyé. ẹ ló kọ ní ó kọ ní. bí wọ́n ti lọ́run sọ̀rọ̀ láti náà. kí lẹ́kọ̀ọ́ kó tó béèrè ẹ má pè náà láti náà ẹ̀jẹ̀ mi tó béèrè pé ṣé bí ọba pẹ̀rẹ̀ ní ọjọ́ kejì ọdún àbí ọjọ́ kẹta kí yóò ní ládàá gẹ́gẹ́ bí ẹni tó pa lọ́jọ́ oníṣẹ́. náà tọ náà ó ti ó ti tì wáyà yìí. ẹni tó pa tó pẹran jọ alákọ̀ọ́kọ́ ládàá rẹ̀ pọ̀ ju ti ọjọ́ kejì lọ hmm. ó pọ̀ ju ti ẹni tó pa ọjọ́ kẹta lọ hmm. so nílò pin títí tó rùn kó tó di pé òrùn wọ̀ sọkẹ́ pàǹjọ́ ọdún yẹn ló ti dà jù hmm. àbẹ́ tó náà pa tó pé jọ́ kejì ló tó ráǹfààní rẹ̀ jọ́ kẹta inṣàlá àwọn náà gbà ládà hmm. ọjọ́ bó ṣe jẹ́. ẹ lọ́wọ́ yín o ìyá ó ti já zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn nọ́mbà tí olùjábí mọ̀ bó tiẹ̀ jẹ́ pé omi náà tún wà nílẹ̀ tí ó jẹ́ pé a tún lè lò ṣùgbọ́n ẹja máa lo eléyìí náà tí ojú òkú bá ṣe mọ̀nàmọ́ná á parọ̀ rẹ̀ ó kọ́ ibi ẹ ti ń pè yìí. aleykum salaam wa rahmatulahi wa barakatuh ó kọ́ yín. ìbéèrè yín. ìbéèrè mi fáwọn ṣe kì í pé àwọn ìmọ̀ọ́mù mẹ́rẹ̀ẹ̀rin àwọn mọ̀lẹ́kì ìmọ̀ọ́mù mọ̀lẹ́kì àbúrò ànífà àti àmbàjì mo fẹ́ bèrè pé ṣé àwọn tàbí ni wọ́n ní tí wọ́n bá àwọn sàábà láyé àbí báwo ni tí wọ́n ti gba sí lẹ́yìn àwọn sàábà. ọ̀dà. alhamdulillah abu hanifa nìkan ó ní wọ́n ń pè ní ẹni tó bá àwọn ẹni tó bá àwọn sàhábà hmm. ó bá àwọn ẹni tó bá àwọn sàhábà hmm. so yẹn ni pé tábìà tábììn bó hmm. tilẹ̀ jẹ́ pé lọ́dọ̀ àwọn apá kan náà àwọn hànàfíyà wọ́n ní ó tún bá ẹnìkan àbẹ́yẹ̀ àbẹ́yẹ̀ méjì náà àwọn sàhábà láyé. ṣùgbọ́n gbogbo wọn àwọn èèyàn tó jẹ́ tábì'ù tábì'ìn ní hmm. lọ́pọ̀lọpọ̀ wọn àbí tábì'ù tábì'ù tábì'ìn ni wọn. àwọn olùmọ̀ràn ni wọ́n tó ń kọ́ àyàn lẹ́sìn hmm. àwọn ò sì dá mọ́sáàbù kankan lẹ̀ hmm. ṣùgbọ́n àwọn ọmọ kí wọn ni wọ́n kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn ẹ̀kọ́ táwọn wa kọ́ lọ́dọ̀ àwọn náà fi ń mọ àwọn míì tábà bí wọ́n pé bolo ti ní ti kọ́ wa ni ní tábù ànífà kọ́ wa ni lọ́kọ́ tó fi wá di pé wọ́n ń kọ àkọọ́lẹ̀ gbogbo níta aláàgbọ́ lọ́dọ̀ ìmáàmù wọn yìí kálukú ń kọ tiẹ̀ lẹ̀. Hmm. so àwọn tá a kọ́ ọ́lẹ̀ lọ́wọ́ adi ní táwa ń kọ́ lẹ́kọ̀ọ́ lónìí. Hmm. hello ó ti já zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six hello ló kọ́ yín o. wàhálà ikú ń tún lọ. wàhálà ikú ń rahmatulahi wa barakatuh tí kọ́ ń yọ ọtí ń pè abdulrahman láti ìjọ àgbẹ̀. láti. ìgbó àgbẹ̀ ògbómọ̀ṣọ́. ìbéèrè mi. ìbéèrè mi fún dókítà wa ni pé ẹni tí ọdún tó ń lọ sí àjì hmm. tó jẹ́ ẹ̀dùn eyín lọ́kà tó bá ti gbà fún obìnrin sòtẹ́ni ẹ bá kú ṣé ó lẹ́tọ̀ọ́ láti yẹ yín ẹ̀dà ní sinú bẹ́ẹ̀. alhamdulilayi obìnrin tó kú tó lọ sí mọ́kà tó sì fi ẹyin sí ẹnu tó jẹ́ ẹyin gold àbí ẹyin silver tí ọba rọrùn láti yọ ní rọrùn nígbà tó bá kú ayọ̀ tó rówó ni hmm. tí ọba rọrùn láti yọ ní rọrùn tí ìfinisẹ̀sìn ọba wọ̀bẹ ẹ lọ sí pẹ̀lú rẹ ni. Hmm. hello. aleykum salaam wa rahmatulah ọkọ ìyá ti ń pè o. abẹ́ ló sọ̀rọ̀ láti ọ̀rẹ́. ìbéèrè yín. agbẹ́dẹ́ ìlú ọ̀ka kò ṣe alùsọ̀bọ lórúkọ ahmed. Hmm, wọ́n ní sọ àwọn lè sọ ọmọ ní ahmed. Anas. Anas. Anas. Anas àbí Ahmad. Anas. Anas a lè sọ ma ní Anas àmọ́ ẹ̀yin ẹ má ti sọ tó lẹ́yìn gan ọmọ pè <laughs> ẹ̀yin gan sọ pé Anas Anas hmm. Anas hmm. Hmm. lẹ́yìn náà bá ti máa pè kẹsọ mọ tó lẹ́yìn ó lè máa tó àwọn èèyàn tí dáńbá ń bá yín pè ń pè kúpè. ẹ lórúkọ yín o aleykum salaam wa rahmatulahi wa barakatuh ló kàn yẹ sí pé. láti ìrìn eh, eh, àpè mo fẹ́ bá dọ́kítọ̀ sọ̀rọ̀ níta. láti wọlé lẹ́sìn pé ń. láti wọlé lẹ́sìn pé láti èkó alápẹ̀ láti alápẹ̀ lóko. ìbéèrè yín pàápàá ìbéèrè yín pàápàá. ẹ jọ ṣé èèyàn lè tẹ̀lé èèyàn tí ó bá ń ṣe jàjàgbara fún. gbogbo eléyìí ọ̀kan islam <laughs> gbogbo eléyìí ọ̀kan islam yín láti máa ṣẹnu lólónìí insha allah fi kúrò tí la. ọmọ islam tẹ faramọ́ jàgídíjàgan kí ẹ tún wá máa tẹ̀lé nìkan pé kórílẹ̀-èdè òpin hmm. kó ṣe pín èèyàn hmm. máa fẹ́ kọ́ da ni náà hmm. bá a ṣe wà yìí ti da púpọ̀ jù ọjọ́ hmm. bó ṣe jẹ́. naam ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe ẹgbẹ́ àtẹ̀rẹ̀ ètò kọ́lọ́n kó bá fi san ọlẹ́sùn lórí ayé bí àti lórí àgbéǹdẹ̀lẹ̀ kìyàmà ọpẹ́ pàtàkì lọ́wọ́ sheikh dr sharafdin gbadebo rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà senda ní pápá abẹ́rẹ́ lógúnmọ̀ṣọ́ tí wọ́n ti ń fèsì sí àwọn ìbéèrè wa lọ́lọ́kan òjọ̀kan láti gbà wíwá jazakumullahu khairan pẹ̀lú àbú àmìnà tó ń ti àfá ismail tí wọ́n níjọ kó ọ níwá ọ̀làdàmí gbẹlẹ́lọ́kọ̀ mi ọjọ́ mẹ́jọ ìní salamu alaykum wa rahmatulahi wa ẹgbọ́ bí ó ṣe ń sí wẹ́lẹ́wẹ́lẹ́ ó dùn ó kí ó yàtọ̀ sí àwọn akẹgbẹ́ rẹ̀ ìkànnì tí ó ta àwọn akẹgbẹ́ rẹ̀ yọ ọ̀rọ̀ fm náà ni one zero one dot one jẹ́ kó wà bẹ́ẹ̀ ó dùn dùn dùn dùn dùn.